ọmọọ̀rọ̀ ẹni jọ̀hún ẹni lè ṣe ní níjàmbá. ó lè ṣe ní níjàmbá. ẹ̀sán pẹ̀lẹ́ ayé jẹ́jẹ́ àjẹjẹ́ ọwọ́ kan ò bẹ̀rù lórí. àdàbà òun náà ní àpòpẹ́ òun. ìyàwó ẹ̀ ó gé mi thanks so much. Thank you. Thank you. Uh, um, Ọlámi mo máa fẹ́ tọrọ nǹkan kan ẹ ni and I'll be so glad in fact I'll be the happiest woman on this earth right now to bá lè grant mi the permission. oh please shoot whatever tó máa ń fẹ́ yìí náà I'll do it for you To ba ti wà ń kápá mi I'll do it. Um, mo fẹ́ kó allow mi láti padà lọ sí ọ́fíìsì mo ti dàgbà mo ti tójú bọ́ tí wọ́n bá lọ bíṣẹ́ táwọn lọ sí school èmi nìkan ni mo máa ń dá wà nílé ó dẹ̀ ti fẹ́ máa rí bákan bákan lára mi you know mo fẹ́ padà sẹ́nu iṣẹ́ mi mi ò fẹ́ di liability sí ẹ lọ́rùn at least kémi náà tiẹ̀ lè máa assist lẹ́ẹ̀kọ̀ọ̀kan inú mi dẹ̀ máa dùn tó bá lè allow mi láti padà ẹ̀mẹ́lò ni mo sọ pé kó má máa polówó ọ̀rọ̀ ẹ̀ létí mọ́ kó lọ́rọ̀ sí ni wọ́n ọmọbìnrin fẹ́ yà o kó lọ́rọ̀ sí ni ẹ kí ló ń fẹ́ gan mo ní kó má bá mi sọ àwọn ọ̀rọ̀ yẹn mọ́ asọ́nilẹ́nu ni ẹ ò dẹ̀ lè sọ mí lẹ́nu. It's okay bẹ̀rẹ̀ má jẹ́ ká bẹ̀rẹ̀ ariwo lórí yẹn okay okay tó o bá fẹ́ kí n padà lọ sọ́fíìsì bóyá ká wá ṣọ́ọ̀bù sí um, ibì kan tó wà ní ẹ̀bà yìí kémi náà ti ẹ̀rajà síbẹ̀ kí n máa lọ kí n máa bọ̀ kí n máa ṣe kátàkárà at least wọ́n ti ẹ̀ lè máa support ẹlẹ́kọ̀ọ̀kan ràn lé hmm? owó tó bá dilẹ̀ báyìí wọ́n lè ṣòro yá lò. ẹ fẹ́ máa ṣe kátàkárà ó lè ṣe kátìkàtì torọ́rọ̀ kátìkàtì ló ń tẹnu ẹ jáde wọn náà gbọ́ bó ṣe ń sọ̀rọ̀ náà ń sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn dẹ̀ ń rùn ah ṣé nǹkan ń ṣèwọ ọmọbìnrin ni now you listen to me and listen very good I married you You are my wife and the reason tí mo ṣe fẹ́ nǹkan tí mo plan lọ́kàn mi pé mo fẹ́ fi ẹ́ ṣe náà mo ń fi ẹ́ ṣe mo plan láti ṣe ẹ́ ní full time housewife and that is what you remain you are my wife I paid your bride price you are my property o lọ sọ́fíìsì kọ́kọ́ o o dẹ̀ lè ṣíwò kọ́kọ́ kò ń ṣe nulẹ̀ yìí o lè ṣe yẹn this is your office your duty is to me and my children you pick my laundries you cook my meal and take care of the kids bákàbákà kí ló ń bákà gọ̀gọ̀ tí ò yé mi náà what do you want gbogbo nǹkan tó yẹ kọkùnrin ṣe fóbìnrin náà mò ń ṣe fún ẹ i clothe you i feed you báàgì tóbìnrin gbé kọ́pá gan òun fẹ́ yẹn gan mò ń rà fún gbogbo nǹkan yẹn kọ́ mò ń ṣe fún ẹ ni kí ló ń wá ká. olùkọ́ do you understand. Do you understand? Yeah. beautiful. Now you go back to the kitchen and prepare my meal. Welcome to my house. Wow, wow. My, my humble abode. This is beautiful. Ah. Hello, see my girl no i know i know right i know so kí la máa fi wẹ̀. kọ́ńkọ́ tó ṣe. ẹ oh, má lọ gbé ẹ má gbé yẹn wá ọ ah, ah, ẹ wò ilé lẹ kọ́ kò ní dikú sí ah, i kò dẹ̀ ní gbaná ẹ kọ́ ra fèmí aṣọ mi ẹ di yàrá kan oh. aṣọ di ẹ. Oh. Eh? matrasi ìgbàgbọ́ tó bá sùn sí. kí lè wọ́n fi kọ́ lè gbé àwọn ọmọ ẹ wá lásán tẹ̀sí ara wọn níbo everywhere lọ ní yé níbo lọ o má gbàdúrà ní yàrá. ẹ wá wọlé àbí yàrá yìí kò àbí yàrá yìí kò. Mr. Williams, báwo lẹ ṣe mọlé mi? Ah, etí ọba nílé etí ọba lóko, èèyàn ló ń jẹ́ bẹ́ẹ̀ lóòótọ́ ló ṣòro fún àjòjì láti mọ sàárè àfọ́jú àmọ́ tí àjòjì bá ní atọ́nà mú nílùú amọ̀bí tán sí balẹ̀ àfọ́jú sí o ní láti máa béèrè bí mo ṣe mọ̀lẹ́ you don't need to. Mr. Williams kí ni nǹkan tẹ́ fẹ́ gangan because ilé mi ni mo wà and you don't bring official matters to my house whatever it is that I fẹ́ discuss tẹ́ bá ní pẹ̀lú mi tẹ́ fẹ́ discuss pẹ̀lú mi office mi lè yẹ kó jẹ́ náà because ọ̀rọ̀ ẹ̀ tó àkísọ́ lójú náà ókè o kí ọ̀rọ̀ náà tó wá máa gbá bí ètù bí mo ṣe ní kí n wá rí ẹ nílé bọ́dọ̀ yín kún ìwọ ló mọ bí a ṣe get loan yìí náà ah, ìwọ látọ̀nà tó ṣọnà bí owó yìí ṣe jáde you did all the processes ó ṣe wá jẹ́ ìwọ ló máa wá lead team tó fi máa wá gbalẹ̀ mi ah, ah, mo dẹ̀ fún ẹ ní percentage in fact percentage tí mo fún ẹ kò ń ṣe nǹkan tó lè ever san padà fún mi láéláé why should it now be you òye kan you of all people ìwọ ló lead sin yẹn tó fi wá gbalé mi òye kan ò kókó o. Mr. Williams I don't have any business pẹ̀lú ọ̀rọ̀ tó yes because tẹ́ bá gbà lóhùn tẹ́ bá dáwó padà collateral yìí ni company ma seize and you are of course you are very very aware of that so ẹ gbà lóhùn nìyẹn ẹ ti dáwó padà nìyẹn what do you expect èmi kọ́ ni mo ní company nǹkan tó ní kí ṣe ni mo ṣe iṣẹ́ mi ni mo ṣe now so I don't know why you are coming to my house to disturb me over this. má sọ bẹ́ẹ̀ mọ́ ẹ ń oyin kun but at the moment right now I don't have cash on me oyin kun ó dé mọ̀ pé ilé ilé family ni ilé tí mo fi dúró yìí ah, irú ojú wo ló fẹ́ kó fi máa wò mí ìtújú ló máa jẹ́ kí ẹ̀gbọ́n àbúrò kí gbogbo wọn á ní pé pẹ́pẹ́ sí èmi ni mo lọ fún ilé family mo lọ fi yà kò fún mi ní time díẹ̀ sí seriously I'll pay you back. there's nothing I can do about it there's really nothing it's because since mo lè ṣe that is our standards. that is the law of company Where you kan oye my one nǹkan is. sí yes john torí on ló ń bá mi bá wọn sọ̀rọ̀. igbó dídí lè but I will see what I can do about it. No, but I doubt if it's possible. Please. <laughs> stop just stop baby come on ọmọ bọ́ọ̀rọ̀ ẹ ṣe máa rí létí mi ni àkọ́kọ́ ó máa wà ticklish àtikù mi ó máa ṣe mí gírígírí <laughs> tó bá ti sọ̀rọ̀ <laughs> baby i love you too much ọgọ́ ọmọ stop jọ omi ìsinmi náà ló lè béèrè mi ó tiẹ̀ lè rò pé kò pè mí kí n tó pè ẹ́ kọ́mọ mm-hmm. jàre kí ló sọ èmi dẹ̀ mix very much like very big yeah, baby you know I love you so much ẹ̀kọ́ tiẹ̀ béèrè mi. kò sí nǹkan tó burú nu kí kéèyàn máa pe eh, ọkọ olówó orí ẹ̀ o anytime ló lè pe ìyàwó mi ìyàwó èwo kò sí nǹkan tó kàn wá àti ìyàwó mi náà ẹ̀fọ́ òkè ńlẹ́fọ̀ọ́ láwọ̀ èmi mo ní ẹ ìwọ ló lé mi tí mo bá tí orí mi bá lọ kọrin gan tí má ní kó wá nulẹ̀ kí ló máa ṣẹlẹ̀ this is my house baby I will have to call you back. Olatunji. Yes. Àjọṣe mi ò tiẹ̀ deserve respect kankan látọ̀dọ̀ ẹ̀ mọ́ ni even tó bá tiẹ̀ jẹ́ kékeré báyìí ṣé mi ò deserve ẹ̀ ni ṣé mi ò ní àpọ́nlé kankan mọ́ níwájú ẹ̀ ni tó fi ní gut láti máa bá obìnrin mi sọ̀rọ̀ nínú ilé mi nínú matrimonial home mi o ò tiẹ̀ kí ẹ̀ nípa anything o ò tiẹ̀ kí ẹ̀ nípa feelings mi if I'm feeling bad about it or not ó kàn wò pé nǹkan tó normal ni láti máa bá obìnrin sọ̀rọ̀ nínú ilé mi ò dẹ̀ sọ fóbìnrin mi pé o love ẹ o miss ẹ in my home. ọmọlọ́lá ọgọ̀ o ọgọ̀gọ̀ o èmi ló ń lo wọ́ọ̀dì gut fún gut èmi ló ní èmi ní gut in my house òun pelé mi nílé ẹ̀ nǹkan ń ṣe ẹ̀yìn ọmọlọ́lá you're so rude ó gọgọ o ìwọ ń sọ fún èmi pé èmi ò fún ẹ ní respect sọ fún mi respect wo ló deserve why on earth do you think you deserve any respect from me because you don't ah, ó máa ó máa gọ ó bàjẹ́ o akọ̀dẹ̀ ń ṣẹ́jú ẹ̀ òkété tí ń rúgbó ọ̀kẹ́rẹ́ fẹ́ máa ta rọ́bà nígbà tí mo ti mú ẹ̀ tí mo mú ẹlẹ́dẹ̀ tí mo dáṣọ sí ẹ lọ́rùn onídọ̀tí ẹ ọdẹ ti káṣọ ẹ bọnú ẹ rọ̀fọ̀ wàá sọ mi pé wọ́n deserve respect kan please tell me tí mo bá gbé obìnrin wọnú ilé wa kí ni wàá ṣe fún mi. Ọlátúnjí kí ni mo ṣe fún ẹ kí lè ṣe mí gangan tó fi lè dáríjì mi because mo mọ̀ pé bá a ṣe bẹ̀rẹ̀ kọ́ yìí no no this is not you no this is not the man I fell in love with this is not the Olatunji I married what happened to you what came over you what is it kí ni mo ṣe fún just tell me you know that I will apologize anything just tell me because this is unfair no this is not fair. What a beautiful sermon. Oh God ẹ̀ṣẹ̀ ọkọ tó ṣẹ̀mí náà ni pé ó gọ̀ so stupid ó béèrè mi pé ṣé mi ò ní feelings èmi ò consider feelings ẹ jọ kí ni feelings ẹ why is your feeling so important to me what what kind of stupid feelings do you have orí ẹ ti dàrú ọ̀dẹ̀dẹ̀ ni ẹ mo sọ̀rọ̀ ń gbómi lẹ́nu nǹkan ṣe ẹ ni tí ì bá èmi ń ṣe kọ́ tó wà very important lọ mo rò pé nǹkan gidi ló fẹ́ bá mi sọ kí ni why tó ṣe rò pé wà important o ti gbàgbé ibi tí mo ti rí ẹni I picked you from the orphanage you are not that important to me you are not ó dẹ̀ ń sọ̀rọ̀ bí òpònú òun bá mi fa nǹkan tí ò ṣe fà ta ni ẹ ọdẹ ni ẹ o olówó mú ọfà wálé ìwọ̀fà wa rò pé bí ọmọ olówó ṣe ń ṣe lòun náà ṣe máa ṣe kólé kólé kólé work bẹ́ẹ̀ náà because tí ọmọ olówó bá ń jẹran ìwọ̀fà gbọ́dọ̀ máa jẹ awọ tàbí egungun nǹkan tó dẹ̀ jẹ́ nìyẹn o mọ kọ́ tọ́jú o mọ lé tọ́jú o mọ oúnjẹ yẹn oúnjẹ náà o mọ ṣe dáadáa eré tibí náà tí yẹn máa ń ṣe pẹ̀lú ọkọ ẹ̀ náà o mọ yẹn náà ṣe dáadáa kí ló wúlò fún gan náà kí ló wúlò fún fẹ́ pa mí ni. jẹ́ kí n sọ fún ẹ olówó ò ní kówó ẹ kó fowó ra irú kó tún máa sanwó ẹrù falábàárù o kò lè possible o jà mọ́ nothing whatever tó bá rò pé o jẹ èmi mo ṣe é bẹ́ẹ̀ tó fi ń jẹ bẹ́ẹ̀. wọ́n fẹ́ wàá sọ fún mi nígbà tó jáde lẹ́yìn tarọ́ ti di bẹ́ẹ̀ nonsense. Hmm. Hey baby, I'm eh, so sorry uh, something to go to go and follow for so it's me myself. And maybe you bet I won't be so much. Ìjà ah. ayé jẹ́jẹ́, àjèjì ọwọ́ kan ẹ̀rù included the sea of all and every other things. Ẹ jọ̀ọ́, inú mi máa dùn gan-an bá lè ràn mí lọ́wọ́ kẹ́ jẹ́ kí owó ikú tètè jáde torí àwọn ọjà mi ó ti wà nù kọ̀ńténà ní àti ṣáínà tówó ìbádẹ́ tètè tẹ̀ mí lọ́wọ́ òun ló máa jẹ́ kí ọjà yẹn kí lè tètè clear gẹ́gẹ́ bí mo dẹ̀ ṣe sọ fún yín ẹ̀yin dẹ̀ máa ní percentage tó pọ̀ jù. Mrs. Bonareva ṣẹ́rí ìrírí ṣàgbà ọgbọ́n èmi ò bá advice yẹn pé kẹ́ má gbélé yẹn sílẹ̀ o because that is the only property left for you ṣe mọ nǹkan tọkọ yín fi sílẹ̀ fún yín nìyẹn and àwọn ọmọ ṣì wà lẹ́tẹ̀fẹ́ tán nígbà tí a bá gbé sílẹ̀ lórí nǹkan tẹ́ ẹ̀ tí ì rí ọjà tẹ́ ẹ̀ ṣú ọ̀bí ẹ̀ máa rí gan pàápàá tẹ́ bá lọ gbé ilé sílẹ̀ yóò bí at the end My microfinance bank ọ̀hún oh, they're nice tuntun yẹn whatever collateral tẹ́ bá ti gbé sílẹ̀ òun ló máa seize o so mi èmi kàn wọ́n advice pé kẹ́ má gbélé yẹn sílẹ̀. ẹ wò ó mà mo understand mo understand mo mo fẹ́ gbé ilé sílẹ̀ ni because àwọn eh, microfinance bank náà wọ́n mọ nǹkan tó ń ṣe téèyàn bá gbé tangible eh, collateral sílẹ̀ nǹkan owó yẹn ò ní tètè kò ní tètè tẹ̀yàn lọ́wọ́ bẹ́ẹ̀ torí ẹ̀ mo ṣe wá pé kí n gbé ilé yẹn sílẹ̀ kówó yẹn lè tètè tẹ̀ mí lọ́wọ́ kí n lè fi clear ọjà tí mo fẹ́ fi clear ẹ jọ̀ọ́ àdúrà yìí ni mo need ẹ má ní kò ní rí bẹ́ẹ̀ kó rí bẹ́ẹ̀ ni kì í sọ̀rọ̀ jù. ó máa rí bẹ́ẹ̀ àdúrà àdúrà tèmi náà ń gbà ní pé kẹrì me i'm just being careful ni ṣe mọ because tẹ bá lọ tó bá lọ di pé ó lọ yíwọ́ the first thing the microfinance bank máa gbẹ́sẹ̀ lé is the collateral and since that is the only property you have lèmi ṣe ń ṣáájú pé obìnrin sóbìnrin but if you insist kò sí wàhálà iṣẹ́ tèmi ni mo fẹ́ ṣe. Very good. No problem at all. I'm trying to rest so I can get oyin kan sọ́la ẹ gbà mí kẹ́ oyin kan sọ́la. you. Hey. It's so good to see you. Same here. Dúró, <laughs> má sọ fún mi pé àwọn ọmọ èrè o. Àwọn ọmọ mi rè é. Rè àwọn náà ni How are you, my darling? Ah, ah. what's your name? Layomi ma. Layomi. I'm Funbi ma. Funbi? ah olúwa máa ṣe wọn ọlọ́wà máa bá wò wọn bá wọn dá wọn sí i ah, ibi ìbàdàn náà ni skul ọmọ mi wà. láàdẹ̀rín pàdé láti jọ ẹ̀. I wonder má sọ fún mi pàdúgbò ló ń gbé o. yeah I moved a few months ago. ó tiẹ̀ dá bẹ́ẹ̀ kó tó di pé mo lọ síbi tí mo lọ màá kọ́kọ́ délé ẹ̀ náà. of course ah ah but jẹ́ kí kọ́kọ́ máa wọ̀n mi wọnú school náà then we'll go. okay you guys do your way to your class. all right bye bye. Hey ọmọ lọ́la. ó mi mà làwọn èèyàn ah! kó wọ́n síbi tó ti lè ṣọ̀pàdé fún. ọmọ lọ́la ah! ọ̀rẹ́ mi ilé ẹ̀ nìyí. Ah, this is my second house. Are you for real? Mm-hmm. <laughs> Àdúrà ẹ̀ ti gbà gidi gan ni o. Àdúpẹ́ ah, lọ́dọ̀ <laughs> Uh, cheers to kini you know. Um, to okay, all time six. Yeah. The union and better years ahead. Amen. <laughs> Mm. Báwo one ní Okwenko. mi? Ọkọ ẹ̀ ń kọ́. Ọkọ mi. four years ago. Oh my God. and Um, I lost, I almost lost everything. I lost my mind. Ah, èmi ọmọ òrukàn, mi rí ọ̀kan to run to, I've been by myself, mo rò síwájú mi ríro, mo rò ọlọ́run gbé ṣe é dé ọlọ́run ọpẹ́lọpẹ́ ọlọ́run lára mi o look at me today I you God all the glory. Hmm. Pẹ̀lẹ́ ọ̀rẹ́ mi I'm so sorry about that Pẹ̀lẹ́ ah, báwo ló ṣe wá ń kó láti four years báwo ló ṣe ń manage rẹ̀. ìfẹ́ ah. <laughs> ṣe yìí do I have a choice than to just live my life thank God I have a good job now so mo direct gbogbo ìfẹ́ mi sorry, iṣẹ́ mi. iṣẹ́ wo ló wá yeah I work with microfinance bank. Oh, ah well ọ̀rẹ́ mi eh, ní gbogbo ọ̀nà ká ṣáà máa dúpẹ́ fọlọ́run ọba nítorí pé tí ẹ̀mí bá wà láyé ìrètí sì ń bẹ pé nǹkan sì máa dájú bó ṣe é bá ṣe lérò lọ ah, ó ti yàtọ̀ gidi gan ni o. ìwọ náà kọ. Um, hmm. kálukú àbí ti lára. ọ̀rẹ́ mi ṣúrí bí mo ṣe wà yìí iná ń jó mi lábẹ́ aṣọ àwọn yorùbá bọ̀ wọ́n lò kú ní farapamọ́ fẹ́ni tó máa wẹ̀ mi ò gbọ́dọ̀ parọ́ tán mẹ́wàá ṣe mi. kí ni ọkọ mi ni kí n má lọ́kọ rárá gan-an ó sàn jùlọ ọkọ tọ́lọ́run fún mi lọ kò appreciate mi fún ìṣẹ́jú kan rí látìgbà tí èmi àti ẹ ti bẹ̀rẹ̀ ìní ẹjọ́ ọlá ìjà bá ṣe ń lo ìgbésí ayé wa lójoojúmọ́ ni kò wá sí àrà tí ọ̀bọ mi lè fi òkìtì dá tó máa jọ ọmọ ẹranko ẹgbẹ́ ẹ̀ lójú kò sí nǹkan tí mo mọ̀ ṣe láyé mi fẹ́ mọ bí mo ṣe mọ̀ ṣe tó kò lè jọkọ mi lójú rárá bẹ́ẹ̀ mo dẹ̀ ní kó gbà mí láyè kí n máa ṣiṣẹ́ ó yarí kanlẹ̀ ó ní kò sáyè fún mi mo tún ní kó bá mi wá owó kí n máa fi ṣe káràkátà ọkọ mi tún yarí sẹ̀ ipò òun ò fẹ́ kí n ṣiṣẹ́ kankan àfi kí n ṣáà máa wà nílé ṣáá àfi kí n máa wà nílé ṣáá mo wá wà lójú kan bíi awakọ̀ tí ajé bọ́mọ́ lọ́wọ́ lójú àgbà mi tíwájú ò ṣe lọ sẹ́yìn ò ṣe padà sí ìwọ náà dẹ̀ mọ gbogbo tó ju wa rí nígbà tá a wà ní ọ̀fàlejò kò rọrùn rárá ṣe bá kọrún gbogbo ẹ̀ ń gbà yẹn ìgbà tí gọ́fìmẹ̀ntì dẹ̀ tẹ̀ tí wá take over kò sí nǹkan tí anybody lè ṣe sí nítorí ló ṣe mú mi tí mo ṣe gba kámú sọ́dọ̀ ọkọ mi tí mò ń mú gbogbo ẹ̀ mọ́ra tí mò ń tẹ gbogbo ẹ̀ àmọ́ ọ̀rẹ́ mi I, I feel your pains, trust me, I really do. But our advice advise pé kó má rojú. Hmm. Hmm. Ṣorí, Ọlọ́run tó wà lẹ́yìn wa nígbà tá a lọ fanage, ó ṣì wà ń bẹ̀ síbẹ̀. Tó bá ro No man is worth your pains. No man is worth your tears. And I want to promise you that I will try all in my power to help you out. Màá gbìyànjú agbára mi láti fi wá nǹkan tí a lè ṣe sọ̀rọ̀ tó wà lẹ̀. But please, má ṣera ilé ṣe lórí bí òun ro nǹkan tọkùnrin kan ṣe àbí kò ṣe. Ẹ̀dá kankan ò lè ran ẹnìkankan lọ́wọ́ Ọlọ́run nìkan lè ràn wá lọ́wọ́. There is more to life. No man is worth your pains, trust me. darling. Yeah. Bye. I'm fine. Inshallah, fine. Um, mo ń dúró kẹ parí kọ́ọ̀tì ẹ̀ mẹ́kílẹ̀ kan yẹn kí n lè mú fọ́ọ̀mù wá fún yẹn. kí ni gbọ́dọ̀ what is it. fọ́ọ̀mù tí mo bá yín sọ yẹn. fọ́ọ̀mù wo ni mi ò rántí pé mi àti ẹ discuss ọ̀rọ̀ fọ́ọ̀mù kankan. ẹ ti yà gbàgbé ni um, form loan tí mo ní mo fẹ́ gbà ní báǹkì àwọn ọ̀rẹ́ mi oyin kan tí mo bá yín sọ yẹn owó tí mo ní mo nílò láti fi bẹ̀rẹ̀ bísínẹ́sì tí mo fẹ́ ṣe um, fọ́ọ̀mù yẹn rẹ̀ mo dẹ̀ ti fi o uh, ebi tó jẹ́ part tọ̀dọ̀ mi so tọ̀dọ̀ ti ń lòkù so ẹ̀kọ́ máa mi fìlì space yẹn ẹ̀ dẹ́ mi sign bẹ́ẹ̀. ọmọlọ́lá onísọ̀lẹ́nu ni ẹ tó o bá rí èèyàn sọ fún ẹ èmi á sọ fún ẹ onísọ̀lẹ́nu ni ẹ mi dẹ̀ ní kó sọ mí lẹ́nu what exactly do you want kí ni nǹkan tó yẹ kí n ṣe inú ilé gẹ́gẹ́ bí ọkùnrin tí mi ò kí n ṣe ná ìbéèrè mi nìyẹn kí ni nǹkan tó yẹ kí n ṣe gọ́gọ́ tí mi ò ṣe mo rántí pé school fees àwọn ọmọ wa nulẹ̀ èmi ni mò ń san oúnjẹ tá à ń jẹnu stọ̀ èmi ni mò ń rà á even aṣọ tó wọ̀ sọ́rùn ẹ èmi mo rà á fún ẹ kí ló ń wá kí lóbìnrin fẹ́ náà kí ló ń wá tó lè fi ẹ̀mí ara ẹ̀ balẹ̀ kó o fẹ̀ ẹ lórí òróǹro kó má ṣe wàhálà kankan bá a ṣe ní ká pọ́n ẹ lé pé kó má dààmú ṣé o ní kankan tó ń fowó ṣe tí èmi ò mọ̀ ń pa ẹ̀ ní what exactly do you want. Um, my dear ẹjọ́ torí Ọlọ́run mi fẹ́ kẹ́ ẹ jẹ́ ká gba ọ̀rọ̀ yìí bí ẹni ìgbàgbọ́ ọtí ṣe rí ọ̀rọ̀ tá à ń sọ̀rọ̀ ń pẹ́ kò kí ń ṣọ̀rọ̀ oúnjẹ bẹ́ẹ̀ kò dẹ̀ kí ń ṣe ọ̀rọ̀ aṣọ wíwọ̀ ọ̀rọ̀ fíjọ àwọn ọmọ wa là ń sọ̀rọ̀ ń pa èyí èmi náà fẹ́ ṣiṣẹ́ mo fẹ́ ṣòwò mo nídìí owó kí n lè fi ṣòwò gidi kí n lè fi lówó lọ́wọ́ ah èmi náà fẹ́ kí àwọn ọmọ mi kan gbé ìgbé ayé ìrọ̀rùn mo fẹ́ tọ́jú àwọn ọmọ mi bí mo ṣe fẹ́ gangan láti inú ọkàn mi wá ìyà tó jẹ mí fẹ́ káwọn ọmọ mi náà jẹ nítorí ẹ̀ ni mo ṣe ń gbìyànjú tí mo ṣe ń sá gbogbo eré tí mò ń sáyé ah, mo fẹ́ káwọn ọmọ tèmi náà kún wọn ní trust fund àti properties lórúkọ tiwọn fúnra wọn so that so that ọkàn èèyàn tẹ̀ lè balẹ̀ níbikíbi téèyàn bá ti bá rẹ̀ níbi téèyàn bá já sí pé tó àwọn ọmọ èèyàn wọ́n wà lálàáfíà ní ilé ayé yìí o ah mo dẹ̀ nílò owó láti lè fi achieve gbogbo àwọn nǹkan wọ̀nyí ìgbà tí mo dẹ̀ ti bá yín sọ tẹ̀lẹ̀ sọ wípé ẹ lè fún mi lówó ó ní mo ṣe tẹ̀síwájú láti lọ bá ọ̀rẹ́ mi fún ìrànlọ́wọ́ gbogbo nǹkan tó dẹ̀ wà lẹ́yìn kò tó nǹkan tá a máa pariwo léra lórí kẹ̀kàn bá mi fíìlì ẹ̀ fọ́ọ̀mù kẹ̀dẹ̀ bá mi. shut up my friend just shut up shush shut up ah, ṣé wọn náà gbọ́rọ̀ rádaràda tó ń tẹnu ẹ̀ jáde nọ́ọ̀sẹ̀ sọ ló ń sọ náà Oh, nǹkan tó ń sọ ń sìn ó fẹ́ kí ayé àwọn ọmọ kó rí bákọ̀ kọ́ jìyà bíi tiẹ̀ èmi fìyà jẹ. àná ah, nǹkan tí mò ń sọ kọ́ ni ẹ má oh, get me wrong. good bẹ̀ẹ̀ni sọ̀njọ́ kí ló ń tọ́ àti sọ orí mi ò pé ni mi ò gbọ́rọ̀ ni àbí o fẹ́ ṣe trust fund fáwọn ọmọ àwọn ọmọ tèmi bí àbọ̀ ní bàbá mi ṣé mo sọ fẹ́ pé mo lè ṣe trust fund fáwọn ọmọ mi ni onífẹ̀lẹ́nu ni ẹ o what is it God ẹ eee òkè tí ẹ gbàgbé ibùsí ó dégbà láti káwọ́ lérí nǹkan tó ní kò bó bọ̀ kò ní bọ̀ ìgbà abẹ́rẹ́ ló máa ló máa bọ̀ lókun àmì àìṣe ní aláròbó ẹ̀wà mòwò tó máa ṣe mọ́ ìgbà awórobo ló fẹ́ lọ gbé eléyìí eléyìí tí mò ń wò lẹ́yìn tí wà tó yí kọ́sọ́lá sì máa jẹ gbèsè lé mi ò mọ kọ́kọ́ pa o. please ẹ má pè mí because ẹ ṣì máa jẹ gbèsè lórí kínní tẹ́ ló ń ṣe yìí ọlọ́run yàwó fún kínní. ọlọ́run ò lè jẹ́ ká jẹ gbèsè kò ní sí gbèsè ń di ẹ̀ lágbára ọlọ́run kò ní sí nǹkan kan tó máa ṣẹlẹ̀ ẹ ṣáàdùn torí ọlọ́run ẹ bá mi sáìn nǹkan tí mo ní kẹ́ sáìn. ẹ júlẹ̀ síbẹ̀ máa sáìn ẹ létà. àárọ̀ ọ̀la ni mo fẹ́ dá padà ẹ bá mi sáìn ẹ̀ sí ah, ẹ gbà mí kẹ kí ló dé ṣe you you you found me here working on my phone mo busy tẹ́lẹ̀ kó tó dé now tó bá lẹ́ẹ̀lẹ́ dúró dèmí bóyá tó bá lọ́kọ̀ mi ti wá gbé fún tó máa bẹ ṣe o fi síbẹ̀ yẹn màá sign ẹ̀ later o ṣáà ní gbèsè ló ń mú ẹja àbí go ahead. ọ̀dà kò búrọ̀ ọlọ́run falágbára ń sùúrù. ìlànà ọ̀lẹ́ṣẹ̀ ní láǹfààní kankan ó ń kó bá ní ní nǹkan ẹni kì í di méjì ó kínú. mo fẹ́ kẹ́ ẹ sùn dáadáa lẹ́ni torí mo mọ̀ pé ẹ̀ lọ bí iṣẹ́ so mi fẹ́ disturb yín torí ẹ̀ mo ṣe pé anytime tẹ́ bá ti jí náà ni màmá lọ. Um, ìkan lára àwọn customers mi ni wọ́n pè mí pé àwọn ní ìdọ̀ ọjà um, máà tí ó dẹ̀ máa ń lọ bá mi deliver ọjà yẹn owó tó máa ń gbà lọ́wọ́ mi ó ti pọ̀ jù lórí ọjà kọ̀ọ̀kan ó ti fẹ́ máa bọ́ sí shortage fún mi òun ni mo ṣe wò pé kí n sáré lọ supply ọjà yẹn fúnra mi àìdẹ̀tì ní delivery van òun ló fa gbogbo wàhálà tó bá jẹ́ pé àti ní ni gbogbo kinní yìí á ti níyànjú òun náà wọ́n máa bá mi kó ọjà kiri but ìgbà tá àdẹ̀tì ní yìí nǹkan tí n bá nínà ni màá múlò òun ni mo ṣe wò pé ìgbà tí mi ò ṣe ní tẹ̀lé ní sátidé pé kí n sáré lọ supply ọjà yẹn fúnra mi. ọmọlọ́lá ló wá múra báyìí torí kó fẹ́ lọ supply ọjà ó dẹ̀ múra báyìí láì lọ pàtì oró dẹ́dẹ́ ó kàn dúdú ó kàn múra bí iṣu àlùbọ́sà ó múra tó báyìí ó lọ supply ọjà jọ tó bá ń lọ pàtì ńkọ́ báwo ló ṣe fẹ́ múra now i'm asking you báwo ló ṣe fẹ́ múra. Ọlátúnjí take it easy ah kí ló lè tó yìí ayé yìí ò lè tó yìí náà ah, ìwé ní sí nìsọ ni lọ́jọ́ ètò wípé mo fẹ́ lọ supply ọjà ìyẹn wá ní kí n múra jákujàku ah, bó bá ṣe rí mi sí òun náà ṣe máa appreciate nǹkan tí mò ń tà so i need to look good no matter what. ẹ ti yé mi very beautiful ọ̀rọ̀ yẹn ṣẹ̀ṣẹ̀ yé mi èrè mi sí ni sọ ni lọ́jọ́ lọ́wọ́ bá má wọṣọ ó bá kúkú lọ́ hòhò gbogbo eléyìí tó gbé nǹkan tí ẹlẹ́dàá ṣe fún èmi tó gbé sókè báyìí tó gbé síta gangan ó bá má wọ̀ kankan sí kó jáde torí pé ó fẹ́ lọ supply ọjà fáwọn èèyàn what kind of a woman are you? irú ọkọ onífẹsọ mi dànù eh, please let me tell you irú iṣẹ́ tó ń ṣe tó lè fàyẹ́ sátẹ́lẹ̀ lẹ́kọ́ lè má ṣẹlẹ̀ ò ní ò lè gbà ó. Ah, èmi àlọ́ ṣiṣẹ́ lọ láti monday títí di friday máa wà lẹ́nu rẹ̀ èmi ni kí n máa tọ́jú àwọn ọmọ àbí kí n gbé wọn jáde àbí ó rò pé àwọn ọmọ need the time pẹ̀lú àwọn òbí wọn àtìgbà tó ti ń ṣiṣẹ́ wóróbo iṣẹ́ òṣì tó ń ṣe yìí sìn èmi àtàwọn ọmọ òrojú ẹ̀ lẹ́mọ̀ ó lè máa ṣiṣẹ́ weekend so ah kò lè máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni ò lè gbà ó dẹ̀ ti wá yé mi ó ti yé mi dáadáa báyìí tóbìnrin bá ti fẹ́ bẹ̀rẹ̀ wàlé bó ṣe máa ń ṣeré tóbìnrin bá fẹ́ gbégbá ìranù ibi ìmúra ló ti máa ń bẹ̀rẹ̀ ìmúra òsì tó mú tó ló fẹ́ lọ supply ọjà jẹ́ kí mi ṣáà sọ fún ẹ every weekend wà láti máa dónú lé that's the it's gonna be. okay accepted i'm sorry okay see má bínú mo kàn mí fẹ́ ká jọ máa fa wàhálà lórí gbogbo kíní yìí sórí gbogbo àwọn nǹkan tó ń sọ yìí náà honestly mo ń gbìyànjú mo try best mi kò easy ní láti combine iṣẹ́ ilé pẹ̀lú business papọ̀ but i'm trying my best okay but gbogbo all the same i'm really sorry okay i'll i'll, I'll make amends irú nǹkan báyìí ò ní ṣẹlẹ̀ náà. ó ṣe ń lọ náà. yeah mo ní láti lọ because mo ní láti ṣiṣẹ́ takuntakun mo ní láti ṣiṣẹ́ yìí kí n lè rí owó dá padà fún ọ̀rẹ́ mi owó tí mo yá lọ́wọ́ wọn kí n tètè dá padà kó má di wàhálà sí lọ́rùn ó yẹ kó lè understand jù báyìí lọ náà okay? I'm really running late. I'm any out in pay me to the corner. I'll soon be back, okay? I'm really sorry. Yeah, okay. Okay. Oh. Let's go. Alright, I'll see you later. ọmọbìnrin yóò ní làákàyè ṣá bí mo ṣe sọ̀rọ̀ tó náà ó tún ṣì lọ náà ọlọ́run ní jẹ́ kẹ́ ẹ̀rọ yẹn dá padà o ìwà àtọyín kọ́sọ́ láì ẹ máa jẹ gbèsè wọ́n máa rán yín lọ sẹ́wọ̀n pé irú ọjà tó fẹ́ lọ supply sí gan bóyá káwọn olè kan rọ́ọ̀bù ẹ̀ kọ́kọ́ gba ọjà yẹn lọ́wọ́ ẹ̀ àbí kọjá yẹn dànù kí gbogbo ẹ̀ fọ́ dànù ó fẹ́ lówó àbí mi tí ìrírú obìnrin tó máa ń fẹ́ lówó tó fẹ́ di mílíọ̀nì àlàbí ọkọ mi tí ìrírú obìnrin yẹn rí am I not feeding her am I not clothing her. tá a bá rẹ́ni fún mi ló kó dáa ó yẹ ká dúpẹ́ lọ́wọ́ olótàn nítorí ẹni náà ni ò máa jẹ́ kí ibi pààyàn tá bá rẹ ni fúnni lẹ́wọ̀ ah, ọ̀rẹ́ mi ó yẹ ká kí ipò ṣe é nítorí pé òun ni ò jẹ́ ká rìn níwọ̀n mi ì mọ bí mo ṣe lè dúpẹ́ lọ́wọ́ ẹ̀tọ́ ọpẹ́lọpẹ́ ọlọ́run ọpẹ́lọpẹ́ ẹ̀kọ́ ẹ́ ó ṣe gidi gan rẹ̀ thank you. Thank you, thank you so much. I really appreciate you. Ah, wo Shuri, ìwọ ló jẹ́ kójú tì mí èmi náà wá ń gbà ládùúrà wípé táyé bá ń jáyé téèyàn bá ń jẹyàn ọ̀rẹ́ mi ojú mi tiẹ̀ títí ládùúrà àmín gbogbo nǹkan ò ní dìbàjẹ́ àmín Ọlọ́run máa fún ẹ ṣe ò ní ṣe lẹtẹ ṣùgbọ́n àlè bó ṣe ń lọ bó ṣe ń bọ̀ bó ṣe ń gbìyànjú ọlọ́run máa fún ẹ ṣe kò ní ṣiṣẹ́ kéèké. ọmọlọlá tó ní gbódógì bá ń dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́kọ̀ọ́ ó yẹ kẹ́lẹ́kọ̀ọ́ náà máa dúpẹ́ lọ́wọ́ ní gbódógì torí tó ní gbódógì ò bá já gbódógì ẹ̀ wálẹ̀ kí lẹ́lẹ́kọ̀ọ́ fẹ́ pọ́n ah, ṣọlá bó ṣe ń dúpẹ́ lọ́wọ́ mi ó yẹ kémi náà máa dúpẹ́ lọ́wọ́ ẹni o nítorí bí mo ṣe ń fún ẹ ní lónìí ló ń dá padà jọ má bínú ká lè ò dá padà kí lè bá máa sọ. Oh, oh, ọ̀rẹ́ mi má jẹ́ àtúnra wa <laughs> bíntín lọ pẹ́ tiẹ̀ lọ́dọ̀ tèmi mélòó ni nǹkan tí mo ṣe ìwọ ló ṣe púpọ̀ jù náà tó wà lẹ́yìn mm. títí báyìí lọ pẹ́ lọ́dọ̀ <laughs> thank you àmọ́ ọ̀rẹ́ mi ó kú òkú báyìí nìbọn ń lò àìní delivery van yìí ó máa fẹ́ ti ṣe wà in fact kò kí ń jẹ́ ká lè tètè lọ máa deliver ọjà fáwọn customers wa wọ́n dẹ̀ máa ń complain gidi gan ni owó tà ná lórí pé à ń gbọ́jà káàkiri gan ah, ó ti pọ̀ jù ṣùgbọ́n gbogbo kíní yẹn ó kàn ṣàwà lórí ẹ̀mí mi lẹ́nu ọjọ́ mẹ́ta yẹn and I don't really know what to do. So that is not the problem. Ah, it's a matter of you getting the loan. Wá gba car loan now. A loan? Yeah, really. Ah, ọ̀rẹ́ mi, lónìí lónìí tá à ń gbà lójoojúmọ́ yìí ṣé kò ṣe kò ní sọyàn sínú gbèsè ayérayé báyìí ẹ àbí gbàtà bá tún gba káàdì òun sí ọlọ́mọ àjàrí nǹkan tí ò dáa tí nǹkan bá lọ ṣe mọ́tò láàrin ọ̀nà méjì nǹkan ó yóò bàjẹ́ àbí nǹkan gbèsè míì tún nìyẹn téèyàn ṣẹ̀ tún máa tún ràn. ẹ̀jọ̀ kí ni insurance wà fún gba car loan kó dẹ̀ gba insurance fún just in case anything happens bóyá dédé eh, accident ni o àbí bí ó lè jí gbé ni o àbí ó dédé jóná lójijì tọ́lọ́hún dẹ̀ mọ̀ pé kọ̀ọ̀kan ní ọ̀tí ẹ̀ ti ṣẹlẹ̀ sáwa but yeah things happen children bá that's why you need your insurance What bá insurance for? then that is covered so why is that a problem if you have your car i use it fún ẹ láti máa transport to ọjà far and wide inside and outside the state so that it will make your job easier. Hey, nǹkan ó máa amaze mi gan because kò sí bí ìṣòro ṣe lè ga tó níwájú èèyàn báyìí kódà bí òkè ńlá báyìí tí ọmọ ti dé iwájú ẹ o kò máa sọ di pẹ̀tẹ́lẹ̀ ní ma fún gbẹ ma. thank you thank you. Ah, ìwọ náà ò jẹ bẹ́ẹ̀ bàtà ló fani dina you were a good friend. ìfẹ́ àtàwọn yóò máa rò pé ìyá kan náà jọ jù wá síbí kan náà ni. ọmọlọ́lá ọmọlọ́lá ọmọlọ́lá èmi mo bá sọ̀rọ̀ tó wọ́kà tọ̀ mi ó ti dì bẹ́ẹ̀ yẹn mò ń bá ẹ sọ̀rọ̀ nínú ilé you want out on me ìgbéraga ẹ máa ti pọ̀ o ti ní change díẹ̀díẹ̀ owó ẹ̀kọ́ àtàkàrà o ti ń ríra ẹ̀ tára ẹni mò ń sọ fún ẹ tára èrò là ń rófin rò ìjímẹ̀rẹ̀ tó lè lè fòyìn fọ̀ ọ́n kó ṣọ́ra ẹ̀ kó má lọ bùkí aládìí o torí tó bá gògì ara ni wàá fara ẹ̀ balẹ̀ ni kí ló ń ṣe what is wrong with you. mo bẹ́ẹ̀ sọ̀rọ̀ ó ṣe bí. bí kíni no bí kíni bí kíni kan náà tell me arákùnrin kí ló dé ṣé wọ́n ń rán ẹ̀ lé ni no ṣé wọ́n ń rán ẹ̀ sí mi ni kí ni nǹkan tó fẹ́ kí n ṣe láti fi tẹ́ ẹ lọ́rùn láyé kí ni nǹkan tó fẹ́ látọ̀dọ̀ mi gangan no just tell me what what more do you want from me what more do you want from me ṣé ó dìgbà tí mo bá fi ẹ̀mí mi lélẹ̀ fún ẹ báyìí kó tó ní tẹ́lọ́rùn láyé yìí kò sí ìlú tí mo lù rí láyè tó jó sí kò sí orin tí mo dá tó bá mi gbé gbogbo gbà gbogbo ọjọ́ ayé ẹ báyìí àfi kò ṣáà máa tákù mi kó máa tákù mi mi ò mọ kókó ṣe níwájú ẹ kí ló dé ṣé wọn kì í lọ́kọ ni mo lọ́kọ ni ṣé mi ni màá kọ́kọ́ lọ́kọ ni ṣé o fẹ́ bá tèmi jẹ́ nítorí pé mo lọ́kọ gbogbo nǹkan tí mo dà lẹ́nu gbogbo nǹkan tí mo jẹ́ lẹ́nu gbogbo nǹkan tí mo ní tí ò bá ń ṣe ọlọ́run ọba àti ọlọ́ọ̀rẹ́ mi oyún kọ́sọ́lá olóore mi áńgẹ́lì mi ṣé gbogbo nǹkan tí mo achieve ṣé màá lè achieve ẹ̀ mi ọlọ́ọ̀rẹ́ mi ni mo jẹ kó ń ṣọlá tiẹ̀ because ìgbà tá a béèrè tá a béèrè tá a ń bẹ̀bẹ̀ ó ṣe fún mi náà tí ò bá ń ṣe oyún kọ́sọ́lá tó gbé ilé ẹ̀ sílẹ̀ fún mi láti fi ṣe collateral fún lọ́ọ̀nù àkọ́kọ́ tí mo kọ́kọ́ gbà jọ ṣé mo máa lè rí gbogbo kíní yà ṣe ọlọ́run lè jẹ̀dá lọ pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ń lara tó bẹ́ẹ̀ ṣe ń bínú tó bẹ́ẹ̀ ṣe ń ní lọ́kàn tó bẹ́ẹ̀ ṣe ń finú ṣépè ní gbogbo ìgbà ipa àlérí ló ń dá padà mo rí dá padà ọlọ́run ṣeun. shut your mouth èmi ló bá sọ tó ń gallivant àbí o ti ní jẹ́ǹjì kékeré lọ́wọ́ owó ẹ̀kọ́ àtàkàrà tó ń kó kiri kí ló ń ṣe náà ìwọ àtọyí kọsọlá ẹ olóṣì ẹ̀yin méjèèjì papọ̀ ẹ yà wèrè ni oyin kọsọlá ẹ olórí burúkú mi o ó lè fẹ́ kó ẹ̀tù náà ni kí ló ń ṣe ah ó ti yé mi tẹrú bá ti pẹ́ ńlé a máa balajọ bí tí ẹsẹ̀ àjèjì ẹ bá ti rànlẹ̀ a máa pè nílé ní bàbá ẹ̀ èmi ń ṣe bàbá ẹ̀ mo mọ ibi tí mo ti rí ẹ ibi tí mo ti rí ẹ yẹn náà ni màá fi ẹ sí ta ẹ kí ló pe rẹ náà ilé ọmọ aláìníyà mo ti mú ẹ náà you are nothing nothing absolutely nothing. ṣó tán àbùkù ọ̀gbẹ́ni ṣé promo ẹ ti ẹ ǹdẹ no ṣé kò tí ì tó parí látijọ́ yìí no ṣé ò tí ì tó ẹǹdì promo yìí látọdún yìí you have no brain you are so shameless ọ̀dẹ́ ara ìwọ́n pé ìyàwó tí wọ́n fẹ́ sínú ilé yóò máa láì yẹbi láì lára ṣé wọn ò rí mi bẹ́ẹ̀ kó tó fẹ́ mi ni dúná ọlátúnjí ṣé bó ṣe dàgbà tó yìí ò dánú ni ò fẹ́ ìyàwó alálùbáríkà tó bí àwọn ọmọ alálùbáríkà fún ẹ tí wọn gbogbo tó o fi ní àlùbáríkà lọ́dọ̀ tòní ò ń sọ yí pé wá láti ọ̀fánẹ́jì jọ́ torí ọlọ́ọ̀ wípé mo wá láti ọ̀fánẹ́jì yẹn ṣó túmọ̀ sí pé mo lálẹ́ wò ni no ṣé mo jábọ́ látọ̀ ọ̀run ni lómi ni. ọ̀gbẹ́ni sọfẹ́ gbọ́ ìbí òjú bí bá a ṣe bẹ̀rù la bọ̀ mọ́. èmi. sori tó bá jẹ́ pé ìwọ jẹ́ ọkùnrin tó ní làkàyè wàá wo àjọṣepọ̀ wa nǹkan tó ń bí kalẹ̀ tó bá jẹ́ wípé o lọ fẹ́ ọmọ tó níbi tó níran ni ó mà ṣe ṣe kó má làlúbàríkà tó yìí láyé wà láì lẹ́làkàyè ọkùnrin. èmi ló náwó sí lójú. I will beat you up this time. wọ́n bí ẹja wọ́n bí mẹ́sàn-án láì dá ọlátúnjí wo mi dáadáa kò tún mi wò ìgbà tí yàtọ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ìgbà tí yàtọ̀ sígbà sórí bí mo ṣe wà mo mọ ẹ̀tọ́ mi I know my right very well as your wife tó bá gbìyànjú tó bá gbìyànjú tó bá try ẹ̀ láti share anything for me I'll get you arrested. Promise! Set that today. My Where might I go? Lórí burúkú lóyún kan sọ́lá o. Lórí burúkú. Ó ti lówó débi pé ó máa arrest mi. Wọ́n rẹ̀ má da ọkọ ìlú. Ní ọmọláki ní ẹ̀rọ, wọ́n ní kò kí àmọ́rú wọn. ṣorí tó bá ti rí pé obìnrin ti wà successful obìnrin ti ń ṣoríire ara àmọ́ tàwọn ni he's only been envious of you wo my dear ojú ti là ń sìn ayé ìgbà kan ló máa sọ pé yẹn ilé obìnrin kitchen ni kò sí ìwé tó wọn kà láyé yìí báyìí your office is in the kitchen gone were those days nísì ojú ti là kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ mọ́ my dear èmi kò máa advice ẹ má bàjá o ṣáà ọ̀rá fílẹ̀ kò máa wò ó tiẹ̀ èèyàn gbọ́dọ̀ dàgbà sọfanage kórè ẹ máa pè náà gbogbo nǹkan tó kù fún wọn sí ni pé kò wọn bí máa plan life ẹ àti future àwọn ọmọ ẹ that is the important thing ṣọlá gbogbo ètò kù yẹn ìwọ ṣàfisílẹ̀ máa wò ó tiẹ̀ is only joking we are in this together. ah ọ̀rẹ́ mi ò ṣe gbogbo bó ṣe ń ṣe káyé mi lè dá yé ah ohun tí ẹ náà máa dà láì mọyì ọ̀nà ah àwọn ọmọ ẹ báyìí ní gbogbo ibi tó máa ń dé wọn máa máa bá láàánú pàdé ni ọpẹ́lọpẹ́ lára mi gbogbo bí mo ṣe ń dábìí ẹdùn tí mò ń rọ̀ bí òwe ṣe bí wọ̀ náà ni bó ló ń kọ́ mi ní gbogbo nǹkan tí mò ń ṣe yìí à wọ́n ọ̀rẹ́ mi sórí eléyìí tó ṣàṣe kókó jù ń bẹ báyìí wọ́n máa lọ́jọ́ ọ̀la àwọn ọmọ mi bó ṣe máa dà mú kó wọn ṣe máa balẹ̀ tíyà ò ní jẹun tí nǹkan kan ò ní ṣẹlẹ̀ sí wọn òun ni mò ń bá kiri báyìí òun ló bá mi báyìí mo dẹ̀ mọ̀ kúwò nìkan náà lè ràn mí lọ́wọ́ sórí gbogbo nǹkan tó bá ní kí n ṣe báyìí mo ṣetán àti ṣe jọ ṣàánú mi. Um, ọkọ ẹ ṣe tún rẹ́ níwọ̀n tó láìkì mọ́. èmi ń prefer duplex yẹn àbí kí lè fẹ́. ẹ ò ní ìgbàgbọ́ tó ní interest nínú ibi eléyìí mi ò ní ìgbàgbọ́ tó ní interest nǹkan tí mo mí náà mo sọ fún ẹ mo ní nǹkan kan interest mi a ní kó owó èlé tó bá wọ̀n ẹ̀ nínú ilé yìí káwa náà lè rà á ẹ́ ṣé bí a kò máa gba house loan láti fi rà á ni tó bá lè ti di parí oṣù iye tí wọ́n bá rí iye tèmi bá rí á dá papọ̀ á máa fi sanwó yẹn díẹ̀díẹ̀. and I told you I am not interested ṣé òyìnbó ló gbọ́ ni àbí Yorùbá èmi ò lè ṣe o mi ò lè bá obìnrin kankan ra lé papọ̀ o màá yàrá lẹ̀ mi pẹ̀lú owó mi màá dẹ̀ kọ́lé sórí ẹ̀ fúnra mi ìyẹn abóbìnrin dòwò lé papọ̀ ń sìn àdọjọ́ wájú ọjọ́ ọ̀la obìnrin a máa clean pòun lòun nílé èmi ò lè ṣe yẹn o can't do. àbáwo ni mo ṣe máa ṣe yẹn yìí ò possible nàgbà tí ò ṣe pé orúkọ mi ló fẹ́ fi rà ilé tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀ orúkọ àwọn ọmọ wa la máa fi rà á nà ó ó ṣàmọ̀ pé gbogbo kinní nítorí ọjọ́ ọ̀la wọn ni ọlọ́run máa jàrí nǹkan tí ò da <clears throat> wo bá máa ṣe ń dàgbà lọ lọ́jọ́ máa ń kájọ bá ṣe ń dàgbà sí ó ní kó tó kú wá ń súnmọ́ tó bá di gbin ní ìsìtórí everybody lọ jọ ṣáwọn ọmọ yìí ṣé yà ò ní jẹ wọn téèyàn ò bá prepare lẹ̀ fún wọn. ọmọlọlá òun ló kúrò mi. no. o fẹ́ kí n kú. no. oh what what is no. òun ló kúrò mi ló ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ah ká má ti sọ̀rọ̀ kan wàá má sọ̀rọ̀ ọjọ́ wájú kí ló ṣe ọjọ́ wájú ẹ̀ ọjọ́ iwájú tèmi dá mo lè ti rí i have seen the future and it's so bright for me mi ò mọ tiẹ̀ o má ro kúrò mi o ẹni tó bá ro kúrò mi ló máa kọ́kọ́ níṣó lọ́rùn tèmi èmi kì yóò kúkú kọ̀ọ̀ bí kò ṣe yí wait wait ọ̀rẹ́ ti yé mi gbogbo ṣe ń le ṣan òun ran gugu pé o fẹ́ máa ṣiṣẹ́ nǹkan tó ń fẹ́ rèé o ti hàn ní wọ́n sìn òun tọrọ kú fún mi kémi kú kí n máa lọ àbí. o kúkú ṣiṣẹ́ nítorí nǹkan kan náà torí àwọn àlìyé náà ló ṣe lọ ṣe bẹ́ẹ̀gì. mi ò mí ìnà bí wọ́n ṣe ń ro yẹn báwo ni mo ṣe máa ro sí ẹ̀ kó pọ́síbù no ó tí ṣe pé mo ti lọ́kọ mi mi ìdẹ̀ lókè mi lẹ́yìn ọ̀run mi ro sí ẹ̀ okay i'm sorry tó bá ní nǹkan tí mo sọ tí ó bí ẹnu i'm really sorry. o lọkọ mi ń bomi ó mọ bí tó fọkọ ẹ sí o lọkọ mi ń bomi lòun ro kẹ́mi kú kí n máa lọ ah, please abeg abeg ẹ jẹ́ fi nǹkan pa mí lára àbí. ọlá mi ṣe ṣọtọ àfọwọ́kọ́ mi jọ ah, ọkọ mi mi ò bẹ̀rẹ̀ alẹ́ papọ̀ ah, ẹ̀kọ́ pa mi lára má ṣe mí léṣe ah, do not come to me now. ọlọ́run á gbá mi ọlọ́run á gbá mi lọ́wọ́ ẹ̀ mi ò bẹ̀rẹ̀ alẹ́ o màá lo sọ̀rọ̀ mi pé gangan ni ìbílẹ̀ yẹ kí n ra alẹ́ fún ẹ̀ ó yẹ kí n ra alẹ́ fún ẹ̀ pẹ̀lú owó mi ni òórò mi pin àbí alẹ́ mi tẹ̀lé tó bá rò pé o ra alẹ́ kọ́ mi ní kó tẹ̀lé ẹ̀ o tó bá ti ra alẹ́ wà á lọ máa gbé lọ́tọ̀ ni àwọn ọmọ mi dẹ̀ máa gbé nínú ilé mi ó lè rálé ó máa dáná fúnra mi lọ láàárọ̀. ẹni adáṣọ fún òná ní àbádá ńlá àmẹ́yìn sọ́wọ́ ọ̀tún o àmẹ́yìn sọ́wọ́ òsì àfẹ̀yìnrìn láti sẹ́yìn lẹ́yìn èkìtì o. He's a blood womanizer. bẹ́ẹ̀ni ìwọ náà kì í fẹ́ kóbìnrin ṣoríire náà kì í fẹ́ kóbìnrin kóbìnrin wọn fẹ́ kóbìnrin máa di dìrì lábẹ́ àkàtà wọn ni tí wọ́n á fi dọjọ́ ọ̀la àwọn lọ fẹ́ yàwó yẹn. But you know what? I know how best to treat such men. Ṣorí máa mú ẹlẹ́sọ́ dọ̀ ọ̀gá mi máa lọ bọ́ ọ̀gá mi sọ̀rọ̀ bọ́ ọ̀gá mi ṣe sọ èmi di landlady he will do same for you ọkọ ẹ wá understand me. what a man can do even women can do better ṣé ọ̀rẹ́ mi ọlọ́run náà mo ṣe lè dúpẹ́ tó lọ́wọ́ ẹ̀. wọ́n kò tọ́ pé ìrọ̀rùn bí ìrọ̀rùn ẹyẹ wọ́n àjọ ìṣọ̀ nígbà tó pọ̀ sí ìṣòro. ọ̀rẹ́ mi sórí èyí ètò wa kì í lè ààrùn mo fẹ́ in fact mo fẹ́ báyìí jẹ́. honestly gbogbo àlejò ni màá ṣe é lénìí because I, I'm just so excited to see. sórí eléyìí kò ṣáà máa fi rẹ̀ ń gbẹ lọ kò ṣáà ti ń gbóhùn nǹkan tó ń lọ ní kíntì gbogbo nǹkan tó bá fẹ́ jẹ òun ni mo rẹ́dí àti ṣe fún ẹ okay I'll be back okay. ṣe gan kó àlejò mi. ẹ̀yin kan sára ọkùnrin tọ́jú ẹ̀rẹ́ o ọ̀rọ̀ yìí ọgbà. kò máa tọ́pẹ́ ọlọ́run ní ká tọ́pẹ́ fún. ọlọ́run ní jẹ́ kéṣù ya ẹ̀yin méjèèjì. àmì ọlọ́run àmì ọlọ́run. ẹ ṣe mọ̀ pé tí ọlọ́run bá fi oore síkà wọ́nù láti ṣe fọmọlá kejì yàn téèyàn bá ṣe pípé yàn ṣe kà ní pípé yàn gbọ́ràn sọ ọlọ́run lẹ́nu ni ìkàlẹ̀ tó bá lè ṣe bẹ́ẹ̀ ọlọ́run lè jù sínú náà tó bá di jọ gbéǹde àlìkíyàmọ́. yeah that's true uh, all i wanna do is just appreciate you um, so i pray god bless you abundantly. àmín bá mi wọn tọpẹ́ àbí ọ̀rẹ́ mi ọ̀rẹ́ bí ọmọ ìyá tájọ ṣe kékeré dàgbà ni. <laughs> Ah, ah, ah, abẹ́ màá lọ́mọkùnrin yìí kẹ́ irú ìgbéraga dáadáa ò lè lè kíyàn oṣù kó níwọ̀n ò lè dọ̀bálẹ̀ fìyàwó òun lọ́jọ́ wedding tábàdé máa wo wìrì èyí o tá máa wo lọ́wọ́ bọ́ o onírànú rẹ̀ kò rí ọkọ̀ gbéṣẹ́ nílé o ìyàwó ló ń sanwó ilé o ìyàwó ló ń raṣọ sí lọ́rùn o ìyàwó ló ń bá ọmọ ló ń sanwó skul àwọn ọmọ o ẹ mi mọ tó dé táwọn ọkùnrin òkín láìkó obìnrin wọn òkín láìkó obìnrin tó bá tó bá kára mọ́ṣẹ́ obìnrin tó jáfáfá tó tó tó níṣẹ́ gidi lọ́wọ́ tó ń ṣètọ́jú ilé tó ń ṣètọ́jú ọkọ. orí fóònù náà ló ti ń wo gbogbo. ẹ Instagram ah Instagram ni kò sí nǹkan táwọn òkìrí lórí Instagram ìgbéyàwó tó bá níjọba láàrin rẹ Instagram làwa ti ń wò ádà ń pa àwọn àbẹ̀ ni àwọn tó bá dẹ̀ máa ṣe orí burúkú náà Instagram láti máa rí i ọkọ tó bá lu ìyàwó ẹ pa orí Instagram láti máa rí ọkọ tí ó tọ́jú ilé orí Instagram láti máa rí àwọn slay queen náà tán lówó lọ́wọ́ tọ́kọ̀ pretend tán fọ́ orí Instagram láti rí ọkùnrin tẹ́gbà kan ilé ṣe fáyín bọ̀ yájú kàkà di kòkò lówó lọ́wọ́ ìyàwó ló ń bọ̀ orí Instagram láti rí gbogbo wọn. ọ̀ọ́ béèrè ewénu ewénu ó máa ń sunkún ọ̀rọ̀ náà wá dùn nígbà tó ti lùzù ìyàwó ẹ̀ nídìí àìnítẹ́lọ́rùn ó wá lùzì ìyàwó ọkùnrin tó ọkùnrin alálùbáríkà tó mọ ìyàwó pọ́nlé tó mọ ìyàwó tọ́jú ìyẹn wá gbà sọ́dọ̀ lòun bá bú sẹ́kún. kí ló dé tó ń sunkún Ah, ó ń dùn pé ọkọ òun ti lọ o ìyàwó tó ṣe bí ọkọ ti lọ o ló bá ń ké. mo pé bó ṣe wà ní kìlọ̀ wà ń gbàjà eh. bọ́tí ọ̀dẹ nínú ọkọ bẹ́ẹ̀ kọ́ ẹ kó sunkún nítorí nǹkan kan náà. àbí torí pé òun ló ṣe ra ẹ̀. náà yan mí pé yàn ṣe ra ẹ̀ ọmọ pé gbogbo nǹkan láyé òun kálukú máa ń ní plant sorry I'll be in my room. your room ah olórí burúkú ọkùnrin ló máa ní kíyàwó máa ṣiṣẹ́ ọkùnrin tó fẹ́ ṣe oríire ọkùnrin má ṣàǹfààní ló bá ní òun fẹ́ káyé ìyàwó òun dà. fọ̀rọ̀ gún lára. and it was so direct. gbogbo active pé òun rẹ nìkan lórí Instagram mi èmi ló ń bá wí. I can change. Yes. I can change. I can turn new leaf. Ma, ma, change. hello Oyinkan Martins bẹ́ẹ̀ ni wo mo kàn pé ẹni pé kí n sọ fún ẹ. wo mo fẹ́ kó mọ̀ pé tíná bá jó dórí kókò. ó máa ń fò ni ẹrù tájà bá kọ̀ tí pẹpẹ bá gbé ọrùn á wọ̀ ilé tí ọkọ mi fi ń lẹ̀ fún èmi àti àwọn ọmọ mi nìyẹn kò sí ẹni tó lè gbà lọ́wọ́ mi o ò lè gbà mi bá mi sọ fún ìwọ àti àwọn tẹ́jọ́ ń ṣiṣẹ́ yẹn mi ò fẹ́ rí anybody nínú ilé mi ẹ lè gba ilé yẹn mọ́ mi ní ọwọ́ ẹ lè gbà mọ́ mi ní ọwọ́ kò sí nǹkan tí o lè ṣe. madam shut your mouth shut your mouth jàre ta ló halẹ̀ mọ́ kí ló kàn ń pẹ̀lú gbogbo ọjọ́ tó ń ro yìí how is that my business. ẹ tọrọ pa ọgbẹ́ fòlùsọ̀ pariwo lé mi lórí ìwà dẹ́pẹ́ mi ni mo ti stop ẹ̀ ìpè mi mo gbalé lọ́wọ́ ẹ̀ ṣé mi ìwọ̀n ọ̀nà ẹ̀ mo sọ fún ẹ náà ogúnlé o gbé lórí business tó wà sure of ó wá délẹ̀ tó ń sìn ó wá fi máa máa ranjú mímì look either you like it or yes yes because first of all, whether you like it or not mo fún ẹ lọ́pṣọ̀n ni you don't have an option at you don't have an option at all whether you like it or yes ilé yẹn máa gbà lọ́wọ́ well of course bóyá tó bá rówó tó jẹ san ṣá ẹ̀hẹ́ wàá gbalẹ̀ padà but if not you are losing the house and there is nothing you can do about it. ẹ tó bẹ́ẹ̀ gbogbo nǹkan tí mo ní ni mo fi máa bá ẹ jà oyin kọ́ martins. john shut up jàre toothless bulldog ajá tí ò lè yín tó ń gbó ta ló fẹ́ bùjẹ́. ẹ bẹ́ẹ̀ kó mà ní lady yìí ó cut cup. ó dáa máa jẹ́ kó gbà pé àkókò ìlú tí wọ́n ti ń kọ́ńkọ́ mọ́kò ni. Adem. Yes, my love. How's that, baby? I'm good. Kí lo fẹ́ jẹ? Mi fẹ́ kó ṣe wa lákọ̀ọ́kọ́ lónìí. But o ní láti jẹun náà. Yes. And for considering that I have to eat, èmi náà ló lọ́kàn mi pé aunty the best woman on earth. Mm. so bẹ́ẹ̀ bó ṣe máa lọ rẹ̀ ìwọ ní ṣe wàhálà lẹ́ni. èmi ni màá dáná fún ẹ lẹ́ni kí ló fẹ́ jẹ. stop now why you pulling my legs. Ah, ṣé ìwọ ló máa dáná fún mi ni àbí mi ni mo máa dáná fún ẹ sọ nǹkan tó fẹ́ jẹ kí akẹ́kẹ́ sí. ọkàn náà honey I am not pulling your legs what do you want. <laughs> well um, know. èèyàn ṣe gígùn àbí rírọ̀. Ah, gígùn is better. èèyàn gígùn okay um, you sit here and start watching TV while I make èèyàn gígùn for you. uh, <laughs> okay baby tó bá fẹ́ um, maybe we should eat out. <laughs> Olatunji, just tell me you're kidding me. No, I am not kidding. I'm serious. Well, I don't mind. No. Where would you like to go to? Um, Chinese restaurant. Um, Chinese restaurant. Okay. On the mainland or on the island? Where? on the highland will be so beautiful. Okay? I'll take you anywhere. Anywhere you want to go. Okay, she ká yá ká gbé àwọn ọmọ dání àbí kí mi and daddy lọ. Just the two of us. Nígbà! Don't go nowhere. Oh my God! Okay, My God. See, tí máa ṣubú torí mi gbàgbọ́ àbí torí tí ọmọ mi máa ń. Àṣebọ̀ pẹ́ bóyá lọ́sìtà kò sí wà ọmọ ní kí n sọ fún ẹ pé mi ní pẹ́ máa lọ sí school àwọn ọmọ because èyí ni visiting day wọn so mo fẹ́ lọ yọjú sí wọn. torí èmi náà ṣe múra ká lè jọ lọ. yes love do you have any objection. but um, àtijọ́ táwọn ọmọ yẹn ti wọ̀ ní body house yẹn lọ wò wọ́n okay there is always um, the first time first time Lenny, ní more than dẹ̀ ṣe bẹ̀rẹ̀ bá a ṣe máa máa ṣe lọ nìyẹn objection. <laughs> no <laughs> uh, I'm ò ní objection kankan mi ò ní objection kankan. okay àlọ́ wọn school táyé bá gbá wa a kó wọn i'm sure the kids will like to see us together, Bubua? Of course they would. But, um... I love you. I have seen the future, it's so bright. Ṣílájọ́ máa ló Shila ṣílájọ́ geshi. gẹ̀ẹ́sì. Àjọ máa gorí pẹ̀tẹ́sì ló gbà, olólùfẹ́ máa fòyà. tí ìjà bá dé tí mo bá pariwo má ṣe bá mi pariwo jẹ́ kí inú mi rọ̀ tán kò ṣẹ̀ṣẹ̀ wá pé mi sọ fún mi sùúrù lálẹ́ fi láyé já lẹ́lẹ́fẹ́ ikú ẹ̀ níyà wa àrùn náà níyà wa má bẹ́ẹ̀ jùlọ. àfi bí ẹni pé kò ṣọ̀kan tí mo fẹ́ tẹ́lẹ̀ mo kàn máa ń dídí wọ ọkọ mi ni pé àbọ̀kọ tí mo fẹ́ tẹ́lẹ̀ náà kọ́ ẹ̀ ó ti change ó ti change totally ó ti wá ń ṣe dáadáa tó bá rí bó ṣe máa ń kẹ́mi lójú kẹ́mi nímú àfi bí ìyàwó àṣẹ̀ṣẹ̀ gbé lèmi náà máa wà ó pé ọlọ́run màṣẹ́ mi ló dá lọ́lá tó tó yìí ah in fact ibi tí mo bá fi ṣu sí báyìí ló máa gún èèyàn mi ò dẹ̀ lẹ́mọ́ rí ah ọ̀rẹ́ mi inú mi ń dùn gidi gan ni o ah inú mi ń dùn ah gbogbo ìjà àròyé ẹjọ́ wàhálà gbogbo ilé ìta máa ń fà tẹ́lẹ̀ gbogbo yẹn ti lọ sópin kò tiẹ̀ sí yẹn mo kò tiẹ̀ ń bá mi fa wàhálà mọ́ ah bí mo ṣe wà yìí mo kò ń jayé ọlọ́ba nù mo kàn ń ṣe bó ṣe wù mí in fact ayé fọ́rin ni mo ń jẹ lójoojúmọ́ nílé ọlọ́run. ṣé yẹ ẹlẹ́nu ni kó yẹ kó yẹ ẹlẹ́nu sórí tóbìnrin ò bá tí ì tó tán àbí tóbìnrin ò bá níṣẹ́ lọ́wọ́ òun lọ́kùnrin wọn gbà sọ́tún gbà sósì bíi bákulẹ̀ bẹ́ẹ̀ ni tó bá ti di pé obìnrin jí làárọ̀ ó ń pe ọkọ ẹ ẹ bàbá lágbájá fún mi lówó gbá o fún mi lówó àwo o fún mi lówó kòkó bàbá ṣáṣùn ọkùnrin yẹn ò lè respect obìnrin yẹn láéláé bẹ́ẹ̀ ni táìmù gbà yẹn làwọn méjì ọmọ agbẹnulé làwọn agbẹnulé bí ọ̀tá bí ọmọ ìyá òòsà ṣùgbọ́n nígbà tọkọ ẹ ti rí ìsìn status gbogbo ti change torí pé ah, ok o ti wà ok o ti lówó lọ́wọ́ apọ́nlé máa bèrè ni he doesn't have a choice ó máa pọ́n ilé ṣáà so i'm sure you are enjoying it. honestly i'm enjoying it i am really enjoying my husband ah i'm enjoying him o <laughs> hey, o ó dàbí ẹni pé mo ṣe meet ẹ ni ọ̀rẹ́ mi kò lè yí ẹ. <laughs> <laughs> wọ́n jẹ́ kí n tètè wá máa lọ aládùúgbò kí n dá ọ̀la hmm, ọlá mi ti máa máa retí mi mi ìdẹ̀ nífẹ̀ẹ́ fojú ẹ̀ sọ náà and i'm very sure pé tí n bá máa fi délé ah ọ̀rẹ́ mi i can bet it pé inú kitchen lọkọ mi máa wà. ẹ ọkọ ẹ nínú kitchen. i'm telling you. Ah, ṣé o máa ń dáná ni. Ah. ó mọ oúnjẹ sè. yéé pẹ̀lẹ́ <laughs> sórí tó bá tọ́ oúnjẹ ọkọ mi wò lẹ́ẹ̀kan ò ní máa dúró jẹun nílé yìí mọ́. Are you serious? I'm telling you, ọ̀rẹ́ mi jẹ́ ìtumọ̀ máa wọ́n dé fojú kọ́. Má lọ sanra o. Màá tẹ̀ tí máa dé Má lọ bí ẹ̀sìn ẹ̀jọ́. Ìlú tó bá gbọ́ ogun ti ra ẹ̀. Àbí kí wá drive. Madam Oyinkan Martins, mo wá wọ̀n ẹ ni o. Jẹ́ kí n sọ fún ẹ, mi ò fẹ́ rí anybody nínú ilé mi o. Mo wá fún ẹ ní last warning ni. Tí bá rí anybody nínú ilé mi, ìwọ àtàwọn tẹ́jọ́ ń ṣiṣẹ́ òṣì yẹn lọ sọ fún wọn, mo lè pa anybody. Tínú bá bí mi tán, kò sí nǹkan tí mi ò lè ṣe kò sẹ́ni tó bá fi orí jálẹ̀ àgbọn àgbọn ata lẹ́nu ata lójú ata ni máa ta ní gbogbo ara máa ta ẹ́ yàmàyàmà oyin kan máa ta ẹ́ yàmàyàmà máa dé jẹ́ kó mọ̀ pé ẹran tí a fà tí ò já òun ń pè ní nọ́mọ̀ kó tètè lọ ṣọ́ ara and then òkú òun bá àlàyé rojọ́ o and i'm ready to do anything for you. ẹgbẹ́ ikú ah ṣé ká ti lọ rìpọ́tì police station. ẹ ṣé mi ni mo gba alẹ́ lọ́wọ́ eléyìí ni àbí mi sọ fún pé kó má gbèrò ilé sílẹ̀ tó gbọ́ sí mi lẹ́nu ni kí wọ́n má ní mi lára. mo gba alẹ́ lọ́wọ́ yín kan mo ní kó má ṣe o kò o ṣe hmm. mo fẹ́ kó mọ̀ pé má ṣe ilé ayé ló ń gbé o ẹni tó bá ṣe máa ń lọ sọ́run ni ṣọmọ pọ́n ti gba family house ni. shut up jare kó jẹ́ kí n gbọ́ràn kí ló kọ́ mi pẹ̀lú ilé family yìí ni what is my business with that ṣé eh, eh, èmi ni mo gbalé lọ́wọ́ ẹ ni iṣẹ́ tọ́rọ mi ni mo ń jẹ́ náà àbúrò wa ní kí n má ṣiṣẹ́ nítorí pé wọ́n gba ilé family kí nìyẹn fi affect mi kí nìyẹn fi affect me. àbí ṣé mi sọ fún ẹ ohun ẹ nìyẹn o sanwó ọ̀gbẹ́lì ẹ̀ padà fún ẹ ni o dẹ̀ bẹ̀rẹ̀ sí tírẹ́tì mi wá ara sí mi káàkiri gbogbo àdúgbò ní mi lára má pè fún mi mọ́ o torí mi ràn o. ṣé mi ló ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ ooo oyin kan mo fẹ́ kó mọ̀ kankan lẹ́nu o o safe mọ̀ nínú ìlú yìí o oyin kan you are not safe. just shut up and get off my phone kí ló ń ṣe ilé ìtàlélẹ́yìn àlè mu àbára ilé yóò yà ni kí ló kàn mí ṣé mo gbalẹ̀ lọ wèrè owó tún lé lẹ́yìn ah hello má bínú jàre nuisance kan ló ń dáná bí mi man Mr. Williams yẹn ni ọmọ gbọ́n ní wọ́n lọ́wọ́ lóríṣiríṣi ó fi ilé ṣe lọ collateral loan ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní tíráàtì mi kiri nítorí ó sanwó wọn gbélé padà fún ẹ̀ ní mí lára má dà there is nothing he can do empty threat lásán ni ilé fẹ́ ẹ mọ̀ ní neighborhood mọ́ ara nǹkan ok ẹ máa gbé ẹ̀ tí wàá ti dé máàkì náà yẹ kò sí nǹkan tó fẹ́ ṣe all right girl abẹ́ sọ ló ẹ fún mi ní bleach. ṣe ilé báwo máa ṣí ilé sílẹ̀ tí bá tilẹ̀kùn mi lè yọ kí náà ṣe bí kọ́kọ́rọ́ lérè. ẹ bọ̀ sí báwo ló ṣe wá wà ní ṣíṣílẹ̀ ní gbayàwó báyìí kí ló ṣẹlẹ̀. mi ò mọ mi ọkọ mi ìfún ọkọ kọ́kọ́rọ́ mi ẹ láàrin òde ẹwà kódà láàrin òde kọ́kọ́rọ́ mi ló máa pa. tó bá ti wá wá ṣe bí máa pa géètì dé nàìjíríà tí ẹ lè wá ṣé máa fi hàn kọ́kọ́rọ́ lé mi àkọ́lé lè fi hàn kọ́kọ́rọ́ lé mi kó wọlé ni. olúwo olúwo. this is strange. àbó lè ti wọlé ni. ṣe wá tó bá jẹ́ kó lè wọlé ṣé ká padà àbí báwo. àwùjọ ẹ ló ẹ ló. ọ̀dọ̀ jẹ́ jẹ́ ọlọ́mọ ṣàánú. oyin kan kékeré mà kọ́ lọ́wọ́ ẹ gbà mí kẹ́ ah. ọ̀rẹ́ mi kò má ṣe kékeré ọ̀rẹ́ mi. ó wà obvious pé àwọn tó wá ṣiṣẹ́ yìí wọ́n dídì wá láti wá ṣe ń jàǹbá ni o kí ni nǹkan tá a máa ṣe báyìí. who is there. ẹ ṣú ìgbà gbogbo. ẹ bọ́ ọ̀jọ́ kí la jọ ń fà ẹ kí lèmi àti mrs bọ́láni wà jọ ń fà tó le tó tó yìí kò lè jẹ́ mrs bọ́láni wà obìnrin lòun mr williams yẹn òun ló ń lérí lè kà mọ́ mi irọ́ mrs bọ́láni wà ní orí bí irun ọdún jọ yẹn gbà torí wà ní site wo eléyìí tó wù kó jẹ́ nú àwọn méjì a ní láti rìpọ́ọ̀tù ní kíákíá. Ọlọ́run ah a ní report rìpọ́ọ̀tù lọ́tọ̀ ọwọ́ kì í pẹ́ ní sàkéèkì. ẹ ọmọ nǹkan um, ò ní lè dá sunu léyìí o bóyá ká máa lọ sílé ọ̀dọ̀ tèmi because àwọn tó ń ṣiṣẹ́ ibi yìí mo wá ṣó ẹ pé wọ́n sì máa wà ráǹdì láti máa ṣó ẹ kó má lọ di òru kó má wà káwọ nìkan mọ́nu ilé o. ah Madame, ta lẹ rò pé òun àtọ̀rẹ́ yín jọ business papọ̀ tó dẹ̀ involve owó ńlá àbí ta lẹ mọ̀ tó tiẹ̀ lè ṣokùnfà ikú ọ̀rẹ́ yìí. àwọn tí ó ń bá ṣe business ń pọ̀ lọ́tún lọ́sẹ̀ àwọn tó ń gba lónìí lọ́wọ́ ẹ̀ wọ́n pọ̀ káàkiri ṣùgbọ́n ó ní arábìnrin kan àti arákùnrin kan táwọn méjèèjì tí wọ́n ti ń fi ikú lé ọ̀rẹ́ mi kiri lẹ́nu ọjọ́ mẹ́ta yìí Mrs. Bọ́lárìnwá àti Mr. Williams gbogbo gbà ló ń lérí sí ipá wọn máa àwọn máa pa kò dẹ̀ sí nǹkan tó máa tẹ̀yẹ ẹ̀yọ́. a dẹ̀ ti lọ rìpọ́tù ní police station. madam ṣe mọ woman tí ẹ̀ ń sọ̀rọ̀ ń pa èyí pẹ̀lú mr williams. mo ti rí mrs bọ́lárìn báyẹn rí ìṣojú mi kòrókòrò báyìí wọ́n sọ fún mi kó sọ́lá lọ́jọ́ náà lọ́rùn ìpè ò máa pa àmọ́ Mr. Williams yẹn mi ì rí yẹn rí. Eh, ok ẹ eh, ẹ jọ níbo ni police station wọn gan-an tẹ́ ti report. headquarters area ẹ̀fọ́. ẹ̀gbọ́n ṣé lóòótọ́ ni pé ọ̀rọ̀ yìí ti kú ti kú ikú sọlá ti kú. Mami. Ah, ah, ah, madam, ẹ jọ̀ọ́ ta ni arákùnrin tó wọlé lọ? Ah, ayé o no no no àti mo ti mọ̀ tó ń pa àti mi. memory card ni tẹ bá wo ẹ̀ma mẹ́tọ́ pàǹtí mi. eléyìí tẹ mú boys quarter tẹ ti pa báyìí wọ́n dà ń pé but mo understand àwa ṣẹ̀ṣẹ̀ upcoming làwa èmi ní ìdòwò ṣé kókó bá yín fi rent kí n sanwó yẹn sókè. wà á sọ sísàlẹ̀. tí wọ́n sọ sókè àwọn tó kìlọ̀ àwọn lọ́ọ̀lọ́ kìlọ̀ máa mú. ẹgbẹ́ mọ́mọ́ kémi lè bá yàn gbé. nǹkan tẹ́mi náà ń wò ni ẹ pé bíyà kí níkẹ́ lọ kí mọ̀ ní abúlé àbáwọn family mọ̀ àsìkò gbọ́n káwọn fi ṣe reality show. owó yìí ló ṣe àwọn akiri kọ́ lọ́dún tó ẹ̀ wo that reminds me mo máa ní láti change gbogbo locks nílé yeah then pàdé ẹ̀ tó ló máa ń ṣe ó máa ń install cctv camera yẹn bàbá mi get ẹ̀ kó lè bá mi install ẹ̀ gbogbo àwọn tó kàn dídé ní tó wá ń tẹ́tí ní olùgbé ẹ̀ta àwọn adélé tí a máa ti bálẹ̀kùn ṣiṣẹ́ náà kọ́ lóun ẹ̀kọ́ lóun kọjú láti àlè mọ̀ whoever is in behind whatever. ẹ̀yin náà kọ́ ni wọ́n lẹ́yìn jáde ibi tiwọn báyìí náà ni ẹ̀yin lè fà wọ́n ẹ̀ lè báyàn gbé lè ṣe tàbá gbàyàn síbẹ̀ ẹ̀ sìn àwọn àbáyé máa ṣọ́lé àwọn ní CCTV. ẹ má wọrí mi ìfẹ́yàn mi ìfẹ́yàn mi fáwọn tó máa ń gbalé mọ́ mi lọ́wọ́. Ah, ẹ wo ó tiẹ̀ dá wọ́ láàrin àwọn ọlọ́pàá náà ni wọ́n jókòó. All Thank you very much. Eh, eléyìí máa really help láti further investigation. jọ ẹ bá wa ṣe ẹ bá wa ṣe o èyí tó ṣe lóye ò thank you very much. ẹ ṣe kọ́ ẹ ṣe tó ẹ ṣe tó. Thank you. Ah, madam. Ẹ má bínú pé mi ò tí ì pè é bí mo ṣe promise pé màá pè yín tó bá yá. Um, ó láwọn kankan tí mò ń ṣe òun ló jẹ́ kí n ẹ má bínú. Ṣé kò sí? Ẹ àti ẹ̀ bínú. Àwa náà ń ṣiṣẹ́ wa bí iṣẹ́. Ṣùgbọ́n ṣé a bá ọkọ yín nílé madam. Yes, ó wà nílé bọ̀tí. Ṣé kò sí? Ẹ kò fi bẹ́ẹ̀ sí aburú. Ṣùgbọ́n níbi tá a ṣe ìwádìí wa dé a rí wípé a máa nílò ọkọ yín láti lè tẹ̀síwájú nínú ìwádìí tá à ń ṣe. ẹ má bínú ẹ nílò ọkọ tèmi láti fi ṣe àwọn ìwádìí kankan láti ibo síbo kí ni tó ṣẹlẹ̀ kí ló kan ọkọ mi pẹ̀lú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Hmm, a kò fẹ́ rí wọn ní àkàjọ sọ̀rọ̀ ọkùnrin sọkùnrin kò tán. no ọlọ́pàá ẹ bá mi sọ ṣe ti wọ́ ẹ bá mi sọ̀rọ̀ ẹ sọ nǹkan tó ń ṣẹlẹ̀ fún mi because mi ò understand ọkọ mi àti ẹni tó ṣolóògbé wọn ò ní nǹkan kan papọ̀ so kí ni nǹkan tó dé tẹ́ fi wá fẹ́ nílò ọkọ mi lórí ọ̀rọ̀ yìí. madam ẹ fọkàn yín balẹ̀ <laughs> kò sí láburú ẹ̀kọ́ bá wa wọlé kẹ́ ẹ bá wa pè wọ́n jáde. ok mo ń bọ̀. Hello. Hello. Please, how may I help you? a uh, máa nídìí ní ọ̀dọ̀ wa. Ah, ẹjọ ẹjọ ẹjọ ẹjọ ẹ ní sùúrù kí ni nǹkan tó dé kí ló ń ṣẹlẹ̀ náà ah, mo bí ilẹ̀ kan pé kí ló ṣẹlẹ̀ pé kí lẹ fẹ́ pẹ̀lú ọkọ mi ẹ sọ pé kò sí nǹkan kan kò sí nǹkan kan kò fẹ́ rí ó wá dé sí ẹ sọ pé ẹ nílò ẹ lágọ̀ọ́ yín fún kí ni kí ló ṣẹlẹ̀. ẹ kò rí lè sin kankan ṣùgbọ́n a máa nílò wọn kí wọ́n bá wa dé àgọ́ wa kí wọ́n lè help wa nínú investigation time. ọ̀rẹ́ mi lẹ́yìn tó ṣaláìsí náà kí ni nǹkan tó mi. madam nínú ìwádìí wa a rí wípé ọkùnrin ló ṣekú pa ọ̀rẹ́ yìí. ìgbà tá a torí mo ti ń bá ẹ sọ látijọ́ ẹ ó sọ fún mi pé ó bọ́ ó dẹ̀ sọ pé ó gbà kí ni nǹkan tó ń fẹ́ náà see whatever you want I'll do I love you too much mo ń domi síwájú kí n lè tẹ̀lé tuntun náà ni. owó tún jí fi mi lẹ̀ mi ò lè fẹ́ and why. ìwọ tó jẹ́ wípé ìyàwó ẹ bẹ̀rù ẹ gan-an gidi ó ah, ah, ṣàmọ̀ pé kọ́pà ni mí ọ̀dọ̀ barista adétúnjì mo dẹ̀ ti ń ṣiṣẹ́. Eh, eh, so kí ni àwọn túmọ̀ sí. ní ọjọ́ kan ah, yes ma fáì bẹ́sẹ̀ pé kì í gbé wà lórí òkè. barista ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi tímọ́tímọ́ ni o òun náà dẹ́ ni òun fẹ́ ṣe wíìlì àmì ṣe ni kí n wá báyìí. mo realize pé tó bá di pé èèyàn ti ń dàgbà téèyàn ti ń súnmọ́ bí forty years and above ó yẹ kéèyàn máa gbé àwọn ìgbésẹ̀ kan nínú ayé ẹ̀ tó máa fi wà comfortable ah, títí láéláé ló rú àwọn nǹkan kan ni mo wá decide láti ṣèwé mi ṣe rí ọ̀rẹ́ mi tó dẹ̀ jókòó yìí òun ni mo fẹ́ kó jẹ́ custodian mi. ẹ má bínú máa ń máa fẹ́ béèrè àwọn ọ̀rọ̀ kan lọ́wọ́ yín mi dẹ̀ fẹ́ kí ẹ bínú sí mi ṣé kò sí tẹ́fẹ́ kí ọ̀rẹ́ yín jẹ́ custodian àwọn properties yín ṣé kò sí. ṣe rí ọ̀rẹ́ mi tó jókòó yìí kò ń ṣọ̀rẹ́ mi lásán in fact mi ò tiẹ̀ tún lè pè ní ọ̀rẹ́ bí ọmọ ìyá nítorí pé ọmọ ìyá at some point wọ́n máa ń padà yára wọn ọ̀rẹ́ bí awo ìmọ̀lẹ́ ni olóore mi ni bí ṣèjókòó aláàánú mi ni in fact áńgẹ́lì tọ́lọ́run dídì ìrànwọ́ sí mi látọ̀run nítorí pé gbogbo nǹkan tí mo nílé ni ọpẹ́lọpẹ́ Ọlọ́run ọpẹ́lọpẹ́ ọ̀rẹ́ mi tó jókòó yìí ọ̀rẹ́ mi ló mú ilé ẹ̀ tó gbé sílẹ̀ fún mi láti lọ́ọ́ fi gba lóun ní báńkì àìmọye oríṣiríṣi nǹkan dáadáadáadáa tó ti ṣe nínú ìgbésí ayé mi nítorí ẹ̀ ni mo ṣe ní ìfọ̀kànbalẹ̀ nínú ẹ̀ pé tọ́lọ́jọ́ bá tiẹ̀ dé téèyàn bá papòdà gbogbo nǹkan mi pátápátá ló máa bá mi tọ́jú dáadáa títí kan àwọn ọmọ mi pàápàá. madam i'll be honest with you dẹ̀ máa sọ tọ́ ọ̀rọ̀ fún yín client mi ní yes but eh, ó wà dáísì ìkẹ́kọ̀ọ́ fẹ́ fi ẹni tó ń ṣe ẹ̀jẹ̀ yín ṣe custodian properties yìí and as my client I'll be honest with you but bájẹ́ nǹkan tẹ́ fẹ́ nìyẹn no problem àmọ́ ọkọ yín kọ́. ọkọ mi Um, lékẹ̀. Ọlátúnjí Túnjí. What is it? What? mi mọ nǹkan tó ń ṣẹlẹ̀ gbogbo lẹ̀kúnlé ló wà ní títì mo dẹ̀ ń in fact mo ń kánjú gan ni. looking for this emoti. ah oh okay let me. o lè lọ́ọ̀bì kọ́kọ́ iṣẹ́ òṣìwò gan ló ń ṣe iṣẹ́ wèrèwò ló ń ṣe kiri tí díẹ̀ mo. lè mọ́lé wà wọ ọlámìjọ torí ọlọ́sórí mi ìfẹ́ kọ́rọ̀ yìí mi ìfẹ́ kó bí ẹ nínú rárá jẹ́ kí n farabalẹ̀ kí n fi ṣàlàyé fún ẹ kó lè mọ rírì nǹkan tí mo fẹ́ lọ ṣe èèyàn kan ló bá mi wọ́ọ̀kì contract yìí àwọn eh, politicians ni wọ́n ní wọ́n fẹ́ kí n wá supply wọn ní political souvenirs ní pàtí kan tó fẹ́ ṣe ipe mo lè máa rí owó gidi kan bẹ́ẹ̀ ah bébì owó kékeré kan lówó ti máa rí o bí almost ten million naira ni máa rí ń bẹ̀ tí bá lè rówó èkó ṣèmi nìkan ni mo fẹ́. èmi sọ fún ẹ pé ó lè máa ṣiṣẹ́ kó máa jáde fòròfòrò káàkiri ó lè máa ní ṣàgídí ó tún wá wíńsì òní ó fẹ́ gba contract àwọn olóṣèlú ó fẹ́ lọ ṣiṣẹ́ àwọn olóṣèlú àbí olórí burúkú wo gangan ló bẹ facilitate contract yẹn olórí burúkú wo ni ẹni táyé máa bàjẹ́ tí ò ní dà fún ló bẹ bá aṣọ́ra àwọn àwọn olóṣèlú. sùúrù jẹ́ kí n ṣàlàyé má bà yé mi jẹ́ sórí opportunity ńlá ni nǹkan tí mo rí golden opportunity òun ni kíní tí mo rí yẹ in fact mi rò pé mo lè irú ẹ̀ mọ́ títí láyé láti bá mi ìṣẹ̀ lọ́tẹ̀ yìí tí ó tún yọ lọ́ọ̀ mo fẹ́ lọ ṣe business ńlá kan ni owó ńlá gidi kan ló dẹ̀ máa jáde ńbẹ mo dẹ̀ ti léètì wọ́n tẹ̀ tí. gàrà lọ fẹ́ lọ fẹ́ ra let me tell you tó bá fẹ́ gba one hundred million ò ní lọ́ọ̀bì kankan hundred million ò ní lọ ò lọ yes ò ní lọ. ọkọ mi dòtò yọ lọ ṣàánú mi sórí mi ò bẹ́ẹ̀ ṣe lálágídí mi ò jà mi ò fa wàhálà mò ń bẹ̀ ni mò ń fi ẹlẹ́dàá mo fi ń bẹ̀ tó tún lọ lọ jẹ́ kí n lọ ṣé ó ọmọ kan mo promise ẹ pé ìwọ̀n oṣù méjì sí mẹ́ta nínú ilé mi ò ní jáde ṣáà fún mi ní àyè láti lọ ṣí ẹyọ kan yìí ṣoṣo mi ní lọ sí ibù kankan gbogbo nǹkan tó bá ti fẹ́ kí n máa ṣe nínú ilé òun ni mo máa ṣe ìfà tó bá ti fẹ́ ká bímọ ẹlẹ́ẹ̀kẹta mo ṣetán láti ibi báyìí báyìí báyìí báyìí ṣáà jẹ́ kí n kọ́kọ́ lọ bẹ̀yẹn náà ṣọ́ torí ọlọ́run. orí salmon ó lè lọ kankan you no go in anywhere ìwọ lọ aṣẹ́wó kéékèèké tó ń ṣe káàkiri ẹ̀ kò tí ì tu ẹ̀ ìgbà tó bẹ̀rẹ̀ ní aṣẹ́wó ẹ̀ tó ń ṣe kéékèèké ó fẹ́ lọ sí tàwọn olóṣèlú àbí kọ́kọ́ bo akanimọ́lé ó lè lọ ẹni wẹ̀ ó lè lọ ó lè lọ ó lè jẹ́ni sọ kíni kò fẹ́ ó lè lówó jù mí lọ láyé mi lè gbà mi ò lè gbà ó lè lówó jù mí lọ ìwà wèrè wo nìyẹn irú obìnrin wo ló máa fẹ́ lówó jọpọ̀ ẹ̀ lọ kí ló tó fẹ́ lówó jù mí lọ kò lè possible kò lè work wo wo ọlátúnjì mo ti mú mi wálẹ̀ padà mo sì calm down ṣó ti gbọ́ ṣó jọ torí ọlọ́run wo sórí mo fi ọlọ́run bá búra in fact anything tó bá gbé sílẹ̀ mo ṣetán láti fi búra fún ẹ̀ ń sìn pé mi ò ṣe oníṣekúṣe ọlọ́run bá rí inú mi níwájú ọlọ́run bá àti èèyàn tó àgbọ̀dọ̀ pé jẹ́ irọ́ láti ìjọ tí èmi àti ẹ ti bẹ̀rẹ̀ báyìí mo fi títóbi ọlọ́run bá ṣẹlẹ̀ kò sí ọkùnrin mi tó rí kò rí ọ̀rí apá àbúrà mi rí láyé yìí olówó ìwọ náà ṣàmọ̀ yìí pé mo decent ju gbogbo yẹn lọ ló ṣiṣẹ́ bó ṣe owó ni mo. ọlọ́lọ́ you no go in. ok ó yà jẹ́ kájọ lọ́gbà. I said you no go in and I'm not interested I'm not going to you no go in. your duty as my wife is to stay in my house and make babies. Can we go inside now and make babies if you're interested? We're not going anywhere. Ah, I'm back to the mobile now àgbákò gidi ni ọlọ́ àgbákè. Ah, wọ́n ṣì wà bí please excuse us okay. sorry please. Ah. Um, ṣe rí ọkọ mi tí ẹ̀gbọ́n rẹ̀. ó ní lára rẹ̀ kò dẹ̀ fẹ́ lọ síwájú ni àwọn ọkùnrin tó máa ń fẹ́ kóbìnrin wà ní ojú kan ní bí omi adágún tí wọn ò fẹ́ kán gbé rírá tí wọn ò fẹ́ kán gbélé ayé ṣe nǹkan rere irú èèyàn bẹ́ẹ̀ lọ́kọ so irú ẹni báyẹn kò ń ṣẹni tí mo lè kó gbogbo wàhálà mi gbogbo ogún mi gbogbo nǹkan tí mo ti jìyà lé lórí kò ń ṣẹni tí mo lè kó lé lọ́wọ́ nítorí mi mọ nǹkan tó máa ṣe pẹ̀lú ẹ̀ but ṣe rí ọ̀rẹ́ mi ah, ẹ wo ẹ má jẹ́ sọ̀rọ̀ ju bó ṣe yẹ òun ṣáà ni mo fẹ́ fi ṣe custody àwọn gbogbo properties mi. case please. I'm okay with that thank you barrister i know i know you got my back always. mo tó lè ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn fún ìyàwó tó bímọ fún ẹ tó bí ọmọ méjì fún ẹ táwa lèmi tó lè ṣe anything fún èmi ò lè fẹ́ rú ọkùnrin bíi tiẹ̀ o mi ò ṣe ah. jọ ṣé mi ni mo máa sanwó nǹkan tó wà lẹ́yìn màá ní láti fi true colour mi wọ́n yí kọ́ sílá. now it's a bit more than she could show. àyẹ̀kọ́ mọ̀ rí èèyàn tí mo jẹ́ lọ́gọ́. My change color kọ́lọ̀ mi gangan now it's so deal with her. madam ṣe rí pé àmúhùn lòun báyìí. madam eh, eh, ọlá ìwọ ló ìwọ ló pa oyin kọ mo jẹ gbèsè eh, ah, ọ̀rọ̀ orí bò ṣe rò ó ọ̀rọ̀ orí bò ṣe gbọ́ yẹn èmi èmi ti change mind mi mo ti padà lọ sọ́dọ̀ lọ́ọ̀yà. mo wẹ́ jẹ́ nínà kò ṣàlè ta ọmọ ẹ̀nù no matter what and ọ̀rẹ́ yín nìyẹn what if she dies before you and táwọn ọmọ ẹ̀ bá lọ́n claim ogún pé àwọn làwọn lógún kọ́ without your kids knowledge what would you do so mo feel pé you guys should try and work things out because kò sí bí mo ṣàfihàn kò sí bọ́kàn yẹn ṣe lè ètìyàn tó ní ayé yìí tó dẹ̀ máa hate àwọn ọmọ ẹ̀ mọ́ please be consider please try and think about it and change please try and change your mind please. Um, barrister ṣe rí kó tó di pé ẹ̀yin fúnra yín bá mi sọ̀rọ̀ yìí èmi náà ti ń rò nínú ara mi mo ti ń gbé yẹ̀wò nínú ara mi kò sí bó ṣe lè wù kó rí tẹ̀nìtẹ̀nì tàkísà ń tẹ̀gàn ọkọ mi ò dáa ọkọ mi burú ó ní bàbá àwọn ọmọ mi kò dé sí bó ṣe lè wù kó rí kò lè ever tàwọn nù no matter what. barrister ẹ jọ̀ọ́ torí Ọlọ́run mo máa wish àti change custodian gbogbo properties mi kúrò ní orúkọ ọ̀rẹ́ mi mo fẹ́ forúkọ ọkọ mi sí. okay that's good um, you need to fill a particular form láti change àwọn. Ah, ah, need more time láti lò ṣé a lè máa lọ. Ah, um, ọlọ́pàá ẹjọ́ tó yọ lọ́run um, ṣé èmi àti yín ṣàlè ríra one on one ìran káàkan jọ sọ̀rọ̀. ẹ wo madam ọ̀rọ̀ yìí ti kọjá nǹkan tèmi lè ṣe ó ṣe nǹkan tí mo lè dá sí ó ti dọ̀rọ̀ ìjọba ẹ ṣáà lè máa lọ. ẹ jẹ́ ká wọlé ká sọ. gentleman rí i like you're a Ah. Um. Um. Baby. Please, please, please, Musa. Please.